Foreign Service Institute Yoruba Basic Course, Unit 7. Basic Dialogue, Dialogue for Learning. Gba. Gba. Bata. Bata. Batakan. Batakan. Bata kan. He got a pair of shoes. Ó gba He got a pair of shoes. Ó gba Tani. Tani. Tani. Tani. Who? Tani. Who? Tani? ojo, ojo, ojo, ojo, ojo, ojo, ojo, Òjò. Gbàkan. Gbàkan. mo gbà kan mo gbà kan. I got one. mo gbà kan. I got one. mo gbà kan. bàtà bàtà bàtà rẹ bàtà rẹ. Babatale, Babatale, rẹ Babatale, so Babatale. Did you get yours? so Babatale. Did you get yours? ṣé o gba bàtà rẹ láàárọ̀ láàárọ̀ gba bàtà gba bàtà mo gba bàtà mo gba bàtà mo gba bàtà láàárọ̀.